you. tó bá gbé bí mọ́nú bébí mọ́nú má ṣe jẹ́ kó yé Anita ok mo ti gbọ́ mo gbọ́ tí ẹ wọ́n lò gbà tí mi ṣorí nǹkan tẹ́mi jà sọ fún ilé wípé kò sí nǹkan tó dùn bíi pé kí o máa expect ẹ kó má tètè rí ẹ it's all about packaging do you understand do you get it pé wọ́n wọ́n fẹ́ rí wa báyìí wọ́n dẹ̀ wá rí wa báyìí no no no let them pay something paid for us. Eh, kò sí yìí ni pé kí ọ̀pẹ ọ̀kẹ́ ọ̀dẹ sáré lọ náà ẹ máa package ara yín this is what I always tell you I preach it to you girls all the time a máa lọ eventually but kókó ṣe paste up fún wa a little bit ẹ náà ẹ ẹ ò tẹ̀ ní choice tèmi ló lè wà fún èrè tèmi ló máa gbọ́ last ẹ eh, ok ok ok ok ẹ oh, bá ṣe máa ṣe lélẹ̀ a máa lọ eventually like I said but mi ò ṣọ̀npa ẹ̀mí yìí because èmi lè máa lé uncertainty fún mm. nǹkan tó certain o mo expect èèyàn kan tó máa kó wá fún ilé ni yeah ẹni náà ń bọ̀ so tó bá tètè kó owó yẹn dé àṣìlélọ́lé ni mo rò lọ́dọ̀ ìwọ ni ló mọ̀ eh, ó tiẹ̀ ní choice àfi kó dúró ní choice eh, ok ẹ eh, no problem no problem mi ṣì wà ní báyìí later. adé máa ní kó fún mi lówó àwọn abá mi sọ rọ́bìṣì kí ló fà gbogbo òṣìyẹn náà. mi ò ní owó tó ti gbọ́ mi ò ní owó wà á máa bèrè owó náà bèrè owó náà mi sọ ìwọ nìkan ló fẹ́ máa fowó mi bọ̀ ni àmọ́ náà fámìlì tẹ́ máa máa fún lówó náà ṣé ìwọ nìkan máa máa fún lówó ni àwọn ọmọ ló wà lẹ́yìn máa máa sanwó skul wọn kí ló dé mi ní owó. ó ṣe kà fún gbogbo àgbáyé. mi ò mọ. ó ṣe kà fún gbogbo àgbáyé ìwọ ní fámìlì fámìlì wo ló ṣe jẹ kó ní yàtọ̀ sẹ́mi jọ ṣó jẹ kí wọ́n tún ní ẹbí kankan tó máa máa fún lówó yàtọ̀ sí èmi o ò ní fún mi ní owó yẹn náà. irọ́ torí pé nǹkan mọ̀ sanwó school fees àwọn. ayé tún serious pẹ̀lú nǹkan tó ń sọ yẹn o ò ní fún mi ní owó yẹn náà. èmi ò ní owó owó yẹn. o ò ní fún mi ní owó yẹn náà. ṣé nǹkan tó bá máa ṣe mi ò ní. Ah, kí èmi ṣe kọ́ tí mo bá máa ṣe torí tí o bá fún mi ní owó yẹn I promise you one hundred àwọn aṣíwájú ológun orí ògo ló máa ń sábà gbé àwọ̀ èèyàn wọ̀ tó bá ti di pé àárín èèyàn fẹ́ tò àbí tó ti di pé ògo èèyàn fẹ́ dé wọn lọ máa gbé àwọ̀ èèyàn wọ̀. so tẹ̀lé màmá ọkọ jí sáré báyìí ṣe làyà mi ṣe gúlẹ̀ gúlẹ̀ gúlẹ̀ ẹ̀rù ti bà mí gúlẹ̀. abẹ́rù èyí sáyẹn ti balẹ̀ wá kò sí wàhálà. ó ti balẹ̀ o. ṣòro ìtẹ̀kùn ayọ̀kan pé gbàdúrà pé gbogbo ẹni tó bá ti ń gbàdúrà o pé káàárín wa dàrú kí ògo tó fẹ́ wọn àárín wa tí nǹkan tún fi máa túbọ̀ gún régé sí láàrin wa tó fẹ́ dàrú kọ́ ló ń bá wa mú ru ẹni bẹ́ẹ̀. àmì o. o ti gbọ́ o fọkàn ìbàlẹ̀ kò sí wàhálà. ṣé ọkọ mi. fọkàn ìbàlẹ̀ kò sí wàhálà. àwọn àgbọn. kí ni wọn á jẹ ẹsẹ. gbogbo nǹkan tó bá ti ní Stella. Wọ́n á bá mú nǹkan fọ́ rẹ̀ nǹkan tó bá fẹ́ kó máa mú kó máa mú ọ̀wọ́ ṣe. kí ló dé kí ló dé tó yẹn kí lẹ̀ ń wọ̀ látàárọ̀ ara náà ó ti ọjà ti wà ókè àmọ́ kí ló dé tó jẹ́ pé gbogbo pàtẹ́ bá ti ń níbi tẹ́ ń lọ ìwọ iṣẹ́ àánú máa ń dá àwọn ọ̀rẹ́ dúró. ìmọ̀ra ah, ah, àfiwá burúkú yìí yí padà o. ju ọ̀sẹ̀ kan yẹn lọ tó bá ti kọjá nǹkan òde o owó tí mo bí ọkọ ṣàbèrè owó lọ́wọ́ ẹ̀ tí mo sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ mi fẹ́ ṣèlówó. my dear báwo ló ti mú sọ̀rọ̀ báyìí ọ̀lẹ́ni òjò tó bá àwọn james kan wà nínú ọ̀rẹ́ gáràjì kí n jẹun kí n kú. máa wẹ̀ máa wẹ̀ máa wẹ̀. ọ̀dà máa bínú máa bínú sọ ti tó bínú ni àdè tí ah, ah, ń ta ìsọ̀rọ̀ ó máa máa bínú máa máa bínú ó ti wá tó bínú ah, ó dà èlò lówó náà èlò ló ní ìdí o. fifty thousand naira péré ni. fifty thousand mo ń bọ̀. ṣé òun lọ ó fẹ́ lọ mú wa eh. ó jẹ́ fẹ́ ó fẹ́ sọ mí di ṣe kí a kò lè dá àwọn tó ń dúró díẹ̀ lóhùn o. kí ló mímu kí n máa bẹ ṣé kò tó ṣe ẹṣọ ẹ wá fèrè sí ẹni báyìí wà bá náà mi àtẹlẹlẹ ní gbogbo nǹkan tó ń ṣe. I know and I understand torí àwọn òṣèlú kò máa bínú. What exactly do you want me to understand? The fact we pay fẹ́ mi síbí, o ò dẹ̀ mọ ẹ̀tọ́, o ò mọ àti ṣe ojúṣe Don't worry, I'll help you. Màá wá sílé yẹn, màá jẹ́ kó yé ìyàwó obìnrin tó gbé sílé yẹn máa ń kó yẹn pé o ti fẹ́ ìyàwó méjì therefore kó jẹ́ kó ṣe bó ṣe ń ṣe fóun kó jẹ́ kó wá ṣe fèmí náà because it's my right I deserve it okay. <laughs> It's cool, okay, but um, let me shock you. I am here with a deep see alone for good five days. Ojo mami, Paco, the surprises. Mi ò bá lásán. Hmm? tó tó. So I'm all yours for the next five days. <laughs> Uh, one two, three, four, five. Good day! Oh my God! Oh, I'm so happy right now. Um, um, can you share a little? Are you for real? Oh. five days. Wow! Hey guys, that's just reality. Ká ṣayé, ká wà òkè. Ẹ wòye, ojú ní gúrégé, àwọn ìyàwó nínú ọ̀pọ̀. problem o bàbá ti ìjọ jáde tó wá ní ẹjọ́ kọ àjọ àwọn ìyàwó náà jókòó wọn máa lò ní bá ti jókòó pẹ̀lú mọ́ kele bí báyìí wọn ti ń nà pé ilé ah, ìyàtọ̀ láàrin ó dàbí ilé ìyí problem ẹ̀dẹ̀ wá ń wó mi bẹ́ẹ̀ wọ́n á sọ fún yín pé mo ti meet ọmọ tó match up standard mi beauty wise and every other thing ẹ̀ wá ní ìgbà kan ṣàwọ̀ tó yẹ lè fi jẹ́ kó yín wá pé ṣayé fún yín um, náwó fún yín kẹ́ ẹ̀ ní náà sáà ẹ̀ jẹ́sìn lọ́rọ̀ ọ̀fọ̀ láìdé yẹnu sọ̀rọ̀ àwọn àgbà níná níná níná ọmọ níná níná I think it's high time to yẹ kó máa bẹ̀rẹ̀ sí appreciate ìyàwó máa ná ní ẹ̀ tó bá ti ná ní ẹ̀ dàtọ̀. ìyàwó lè kí máa ná ní mm. kí ni máa ná ní láì mo ná ní owó ẹ̀ and that and that the most important. ó ṣe ń sọ̀rọ̀ báyìí àṣọ ah, rí àyẹ́mí who if you are there is somebody out there tó ń kú fún quality tí wọ́n ètì níyàwó Ah, I will appreciate that person o kó máa appreciate ẹ lọ kí mi náà lè máa appreciate láìdé. ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bí sọ̀kùsọ̀ lórí tí ẹ bá máa ṣe nǹkan èyí máa rò dáadáa ṣé bá ti máa sọ fún ẹ pé ìmẹ́rin tó bá mi ṣe máa rò dáadáa now ìgbéyàwó sílé oníkòtẹ́lọ́rọ̀ ní pé kí ni pé gbọ́dọ̀ má fi kọ́kọ́ láti máa fi wé nǹkan kan náà bá fi ìyàwó tiẹ̀ tó bá fi wé tiwa o ní serious and by the way do you have any reason láti máa complain ìyàwó ẹ̀ fún all the time. ó ṣe pé mi ń complain bẹ́ẹ̀ o mi ò complain nípa owó ẹ̀ o but every other thing is out of it but owó ẹ̀ kó máa ná owó yẹn ọmọ obìnrin ẹ̀dẹ̀ fi máa tutù ọ̀pọ̀ láyé ní àti àfimajọ wa òkè àfimajọ wa Yeah. Can I ask you a question? Please ask. Are you went down sir. so can you mo to tó sọ lẹ́ẹ̀kan o before? owó so then why then are you complaining. anyway ọ̀rọ̀ yín ti yé mi mo appreciate though, it might get me wrong. let me tell you something èèyàn ò lè ní gbogbo nǹkan tán èèyàn kò máa lówó èèyàn kò máa ní beauty and you were talking earlier about our fẹ́yàwó wa gbogbo wa la mú nǹkan tí à ń rí lọ́ọ̀dẹ̀ we can't be saying everything here nǹkan téèyàn bá just like he said Oma, aṣẹ́gìtà ó máa ń ná ní appreciate your wife I don't see why you are like this. I appreciate her money but any other thing no but Láìdé mo appreciate gbogbo nǹkan ẹ̀ pẹ̀lú bí òṣèlú ló ń tó yẹ pé mi lè mọ̀ ọ́n yẹn lọ it makes sense. ó ṣe é. ó máa ń fẹ́ Láìdé. ó ń jẹ́ Láìdé ìyàwó ilé ẹ̀ ló ń ṣe ẹ́ ẹ̀jẹ̀ ń bù tí ìṣàtì ti wọ́n ti yóò fún ọ̀rẹ́ mi àlejò ẹ̀fọ́ ojú ti ọ̀rẹ́ mi lánàá ojú ọ̀tí èmi gangan lójú ti ní aṣíwá báyìí lórí ọ̀rọ̀ tó wà ní ọ̀rọ̀ ṣàdé ìgbàlódé wà ṣe sí bí ṣe kú ló ṣe kó ṣàmọ̀ bí mo ṣe kó káàtì ìwọ fẹ́ pọ̀ díẹ̀ lọ́wọ́ rẹ̀ kí n má sọ ọ́ nǹkan náà láti láyọ̀ bí wọ́n pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì ṣàmúlò ọlọ́run ṣe lóyún mi ò mọ̀ owó tó tó mi lọ́wọ́ ilé mi ṣe wọn ká máa bọ̀ nípa ìka wa ara ẹ̀ kó jọ mi rí ọ̀nà kó kú ọ̀nà fọ́nà tó lè gbà fi bá eré ìsọ̀njọ́ ìwọ̀n tí ṣọ́ọ̀bù yẹn fi bọ́ ọmọ lọ́wọ́ ìwọ̀n ìgbà wa àkíní mi ṣe ní ṣé ìtorí hundred thousand ẹ̀kọ́ á bá mi so lè pè mí lórí fóònù. ọ̀rẹ́ mi ọkùnrin bẹ́ẹ̀ ọdún owó nǹkan ṣe rí ń sìn ẹ́ bẹ́ẹ̀ mo ṣe ní kí di ọlá tẹ̀lé

Eu Ela se vai de é, Stella. ṣe la máa jẹ àtọjọ bẹ́ẹ̀ ẹ wo ẹ ṣe fàájì kẹfìlà o. ẹ ṣe fàájì ara yín mo fẹ́ kẹ́ ṣe fàájì oh, kẹ́ wà alright bó ṣe wà ní ṣé oh, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí dábàá gbọ́ máa gà á dán shout hallelujah. ṣèbí wo ni ọláìdé bèbí. ó jà ọ̀rẹ́ yọ lọ́wọ́ ẹ̀kọ́ yìí kò sí wéèrè àtúwọ̀. kò ìyàwó ń bè. ẹ̀yà yìí o lẹ́yìn ẹni ó ṣì o ó wà lẹ <laughs> o wà á sílé ọ̀rẹ́ mi ó ọ̀rẹ́ mi ó yà gbàgbàgbà lọ́wọ́ yìí ẹ ṣe bó ṣe wù yín o ẹ ṣe bó ṣe wù yín because mo ṣe wà èmi gan mo ń ṣayé mi mo ṣe wà ayé mi mo dé mi ò ṣayé àlàyé ọlọ́yẹ mi jẹ́ hmm. bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n máa sanwó yín oh, bá ṣe sanwó mi wọ́n máa sanwó yín ọlọ́run gbogbo àwọn tó wà ń ta àwọn ìwọ̀n ní choice they must pay you ah gbogbo ibi tó wá bá gbogbo olè ayé yìí tó bá wà outside ayé gan wọn máa gbé wá bá wa wá sanwó yẹn wọn ó ti ṣe òdì. Ọláìdé bèbí. ọ̀rẹ́ mi ò ní jáwé. Ọláìdé bèbí. Ah, tó bá kì í orí mi máa ń wú ọ lọ. Ah! kò sórí ìyàwó ń bẹ. ọ̀rẹ́ mi. o ṣí ọ̀rẹ́ mi tí ẹ̀gbọ́n náà ọ̀rẹ́ tí ọkọ ẹ bá wọlé bá wa níbi táwa ẹ̀ ń kọ́. ọkọ kẹ ọkọ kẹ ọkọ ṣá. Ah, èmi tó ń wo yìí èmi ni mò ń ṣe ọkọ lórí gbogbo àwọn ọkùnrin tó wà lábẹ́ mi. tọ́wọ́ èmi lọ́kọ bàbá yìí. kò sórí ìyàwó ńlẹ̀ wọ́n ní wèrè ọ̀rẹ́ mi. ẹni bá we've been uh, friends for quite some time now. ká bọ́ra wa ṣeré ìyàwó ẹgbẹ́ mi ní last week ó bá mi sọ̀rọ̀ kankan tí o seriously, I wasn't expecting that For crying out I don't show me kékeré mọ́. Ṣé o ṣe ń fojú ànáwó rẹ̀? Ó jẹ́ pé èmi pé it change kò ṣó love kò ṣó kí ẹ̀ mọ̀ bó ṣe wá ń ṣe bí ti tẹ́lẹ̀ onígbà mi wà pẹ̀lú olójú èyí tó wájà bàbá ń bá rẹ̀ tó máa ń dùn jù pé tó máa dáná kò kún. yẹn what is wrong with you. àbáyé ní kẹyìn òfin ẹ dáa ni no no no no no what what's the meaning of all this ẹjọ wèrè wo ló rò kiri ah oh how did i ah how did i get myself into this oh my anyway kò ń ṣẹjú ẹ kò ń ṣẹjú ẹ rárá bóyá nítorí mi ì tí ì já tán mi ì tí ì sọ fún pé mo ti níyàwó kejì ìtòlú ẹ̀ lè ṣe fíìpé bóyá tóun bá ṣì rojọ́ kan òun ṣì ní hope tó bá tún rojọ́ wèrè kan tí n bá tún gbọ́ pínpín lẹ́nu ẹ̀ màá kó jáde lé fún un bóyá gbà yẹn ojú àmọ́. àti kò falẹ̀ Yemi what is wrong with you. nothing i'm perfect. i'm not sure of that but this is not you. okay and Jane ṣé ìwọ ní intention láti fẹ́yàwó méjì. no mi ò níyàwó méjì i have just one òun dẹ̀ láìdé tí mo tẹ̀ fi fẹ́yìn. ṣe uh, ìyàwó lé mọ́mì tó wà lé àwọn iṣẹ́. i don't know anything about that. láìdé tó ń bọ̀ ní ìyàwó tuntun. yes. ìyàwó tó ń bọ̀ lọ́nà. perfect the wife. ìyẹn lè gbé lórí bíi soundboard. please come. Can we just forget about this? Ṣé a ní ìgbàgbé ọ̀rọ̀ let's go to where we want to go because ibẹ̀ yẹn wà important o. I don't there's no there's no reason for all of this please. I don't think there's more to this. There is nothing. I am perfect and good. Can we go? Ṣé a lè máa I think we still need time to talk about this. Uh, there's nothing to talk about o. I tètè dẹ́mu kàṣẹ́. àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé tó lè bá mi lọ́kàn jẹ́ gan. ṣe ráwọn owó nìkan kó wọ́n dún nínú owó tó lẹ́gbẹ́ tí wọ́n bá yọ láàrin bíi fifty thousand wọ́n á yọ nísàlẹ̀ bíi wọ́n máa lọ yọ ten thousand ìgbà míì wọ́n á mú lókè twenty thousand ten thousand five thousand wọ́n jẹ́ kàyéfì mi wọ́n á rò pé àjù ọwọ́ mi dẹ̀ ni kọ́kọ́rọ́ máa ń wà mo wá wò pé kí ló fà á tó fi ń dín. ọmọ pólì ló lọ mi. mi ti báwo nìyẹn mo ti máa fọlé lọ yín nínú ilé kí n fi tó irú nǹkan bá sáré máa ṣẹlẹ̀ nínú ilé kí n má fi tó yín létí. báyìí wọn láwọn méjì làwọn nílé yàtọ̀ sáà mọ́ àìsàn lè láwọn ọmọ ọlọ́kọ̀ Mm. ẹ̀mí mi ni mo kú ẹ lówó títí bá ní ìdánwò mi ò bí ẹ ni. lẹ́nu ní kí n fi tó irú nǹkan bá sáré mọ́ ṣẹlẹ̀ nínú ilé kí n má fi tó yín létí. ó dà wọ́n lórí tó yín létí náà lórí tí nǹkan bá yẹ bá ṣẹlẹ̀ mm. obìnrin yẹn gangan gangan ẹ sọ pé kó yẹrẹ o bíi ti báwo ni. ẹ ó yẹ lẹgbẹ ni lórí àwọn ẹgbẹ lọ wá kó lówó ah. lóhùn fún rẹ mọ. ṣé wọ́n yín ti rí ẹ ti rí pé àwọn ẹgbẹ́ ló kó ẹ̀wọ̀n iye mèrè tí ó kì í mọ̀rẹ́ kò yẹ ọ̀rẹ́ nìyẹn èèyàn máa wá nǹkan ṣe sí ni pé mi ò láìkí irun kan èmi gan clean náà ìwọ nìkan ló mọ́ wọ́n pé wọ́n ṣàlù àwọn ìmèrè ò kí n mọ pé àwọn ẹgbẹ́ ẹ̀sìn ní kó wá tí ò wà látọ̀jọ́ ẹ̀ ká máa ń jí lówó bí wá ti ẹ̀rù yẹn á fi wálé tí ò lọ ọ̀rẹ́ nìyẹn wọ́n mo ti a máa wá sí ni èèyàn máa múra sọ̀rọ̀ yẹn ni àbí kí àwọn ẹgbẹ́ èèyàn máa ya dúró owó yẹn ṣé àwọn ní báńkì ẹgbẹ́ ẹ̀kọ́ sùn ẹgbẹ́ òye àwọn ọmọ ẹ̀yìn. wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ ṣe exam tí ò bá ti san owó yìí báyìí àbúrò àbí ṣe tán owó wà fi owó wà ọ̀rọ̀ ọmọ olówó jà fifty thousand fún wa kí ni wọ́n sọ fún fún sí. báwo ló ṣe mọ sọ̀rọ̀ báyìí kí nǹkan wọlé kí n kó fifty thousand naira ṣé mo ti kó yẹn pamọ́ síbi kan tẹ́lẹ̀ ẹ ó yẹ tó bí ẹ̀mẹ́rin ẹ̀ máa tó ti wá sọ́dọ̀ mi bàtọ́ ní kí n sanwó sí fíìsì ọ̀hún rẹ̀ ẹ ṣé wọ́n ọlọ́kọ ni àbí tó bá ń pa ìlówó private school ẹ̀ẹ́dẹ̀ commerce government ẹ̀ tó fún máa jẹ́ pé mi máa sanwó school àwọn ọmọ ẹ̀ èmi ò ní fifty thousand báyìí o. ẹ má bínú kò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé iṣẹ́ bàbá ìgbà òun yìí lọ déédéé ní àjọ mánéjì ní ìlú ìjọba lọ́jọ́ yá ni màá dá fún un nígbà tí àbí ìgbà tí wọ́n gbà. èmi ò lówó yẹn o tó ti gbọ́ a máa ríra létà. ọ̀rẹ́ ọ̀rẹ́ èmi ò ní ìfẹsẹ̀ àìsàn tó ẹgbẹ́ mi wá. ló ṣàrí tó bá rí nǹkan tó jù mí tó bá rí nǹkan tí ní kẹfì ojú mi lè á mà dà fún ẹ̀kọ́ ṣe lè pẹ́ sí pé wọ́n lé ọmọ mi ní school mo dẹ̀ lọ bá pé kó jù kó lè lẹ́kọ̀ọ́ ní ètò ìjùfẹ́ fún ara lọ ó yá lè kọ́ school fees àwọn níkẹ́ bá tutọ́ sókè òfurufú ló ní pẹpẹsẹ olùgbọ́ mi olùgbọ́kọ mi olùgbọ́ àwọn mi olùsanwó sùkọ́ àwọn mi ṣé mi ò ní iṣẹ́ ni ṣọ́kọ tèmi ò ní iṣẹ́ ni ṣé mi ò ráyé wá ni ìgbà kan àwọn kan bó ṣe ń kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kú ẹ̀ ó ní ìwọ náà ṣé eh, ipò oṣù kan tó wá tọ hundred thousand lọ́wọ́ òun kìíní kan kìíní kan ṣé ayé wa lòun wá ni ṣé òun òun lọ́rẹ̀ẹ́ lòun ní wa lọ́rẹ̀ẹ́ ni ṣàfẹ́ afẹ́ afẹ́ jẹ gbá òun ni wo ọ̀rẹ́ ó sọ ìyá alájà ọ̀rọ̀ sí mi èmi kàn ní kí èmi fẹjọ́ ẹ̀ sùn èmi bẹ́ẹ̀ mi ṣe wọ́n èmi ò ṣọ̀rẹ́ mọ́ o kó ń kálukú máa lọ́nlọ́ tiẹ̀ kó máa lọ́nlọ́ tiẹ̀ kí ló máa lọ́nlọ́ tiẹ̀ ní ìfún mo dẹ̀ mọ̀ wípé ojú ẹ̀ máa jà ó ṣe mo tàka sí ojú ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ṣorí ńláńlá ìfọlọ́sọ́kọ̀ báyìí ó ṣe ń padà bọ̀ nílẹ̀ ojú mi nǹkan tí mo ní kí n sọ fún ẹ̀ ló dàbí bá ní ẹ. Ah, sùn sùn sùn sùn wá wọrẹ àwọn àwọn ọmọ ẹ sílẹ̀ wá. a ní kò sùn sẹ sùn sẹ. ẹ wo ẹyẹ mọ bá wọn dá sapá làgọ alágọ bẹ́ẹ̀ sì ni àlá nítumọ̀ tẹwàá ní nípa ti àlákàlà ti ń láwọn àjàkálà o rncc tó sì dá lójú ni gbogbo ibi tábúrú ti ń wá gbogbo ẹ̀ lọ́lọ́run lè dáná ṣé ẹ rí tówó ti sọnù láàrin yín o èyí ò kéré láìpẹ́ ni pàápàá àṣírí onítọ̀hún ó tú tá a bá ti lè ṣàdúrà sẹ́yìn gbogbo ọwọ́ ọlọ́run ló wà mo sì fi dá yín lójú ni bó jẹ́ èèyàn ni bójá lùjọ̀nù ni àṣírí ó tú láìpẹ́ ni ní kíá ni pàápàá ẹ fọkàn balẹ̀. àfa kí ló dé tẹ́ èso ojú abẹ́ wọn tẹkàn ń tẹnu mọ́ àṣírí òjò àṣírí òjò àṣírí òjò kí ló dé tẹ́ èso tó ń jó tọ́ ẹ sọ fún pẹ́lẹ́gbẹ́ mi kó lọ ṣe sàárà méjèèjì kí yóò tú àṣírí ṣé àṣírí. ọ̀rọ̀ orí bó ṣe wí yìí hmm. òun lè jẹ́lẹ́gbẹ́ kó mọ̀ pẹ́lẹ́gbẹ́ lòun. àfa ìṣeun. bó ti lè wù kó jẹ́lẹ́gbẹ́ tó èmi fi ń dán o lójú ni aláṣírí onítọ̀hún ó tú bójá àwọn ẹgbẹ́ rẹ̀ náà ni àṣírí wọn ó ẹ ṣe wà fà ṣẹ̀ṣẹ̀ ráwọn tó júwèé ọ̀dọ̀ yín fún mi wọ́n sọ pé tí n bá ti dọ́dọ̀ yín gbogbo nǹkan tí n bá ti bá dé bíbá yìí ọlọ́run á gbàdúrà mi ẹ wá sọ nísìn ẹni pé kí n ṣe sàrà wọn ládùúrà la máa gbà tásìlẹ̀ tó fi ń kówó mi máa tú. lọ́lá àdúrà ni lọ́lá àdúrà lọ́lá àdúrà ni gbogbo ẹ̀ ó ṣe déédéé. dìde já lọ. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ẹ jẹ́ ká gbọ́ tá a máa sọ náà. kí ló ń tún fẹ́ sọ ṣùgbọ́n tí láṣìírí máa tó ẹ jẹ́ àlọ. ẹ ó dá ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́. Hmm. rábànù àti ìnà. aláwọ̀ àtàṣà. rábànù. Thank you. Okay. Make your request. What do you want? Oh, I um. First of all, I'm glad that you're excited about this. Really. Good. I'm um, taking a selfie. because um, for a very long time I've, um, I have never been pregnant before. Uh, so I'm afraid the people will for something. Thank you for making me a mother. Oh, <laughs> I'm going to be a mother. uh, great. <laughs> Um, Sorry. you Bible should be now. Could you So back to what you want. Yes. <laughs> About what I want. Mm. I want a car. You want a car? Yes. Oh. what brand? Oops. I want a Range Rover. Range? Yes! Range. Range. He deserves it. You have it! Thank you! You want a Range? Yes, I do. Then I'm gonna give you the Range. Thank you! <laughs> okay, I think um... rest? Okay. dára jù tí màá ní mi ò nílò yẹ kò sí lára for now. mo jẹ́ nìyẹn wà mi ò sọ pé mi ò ní fún yín lówó yẹn àbí mi ò ní fún yín tẹ́ bá yá mi ẹ kò yá mi lówó yẹn ni nǹkan tí mo fẹ́ fi ṣe wà important then ìyá tó wà lẹ́yìn mo ṣe gbowó lọ́wọ́ ẹ̀ tí ń pè mí so I can ask her for another then owó yẹn ah mo ní láti kó fún láyé because ó ní ìdẹ̀ urgently. Uh, you see, all right mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ jọ ọtọ́ ọmọ ọdún fa. èmi ò kéré jù mi ò kéré jù mi ọ̀dọ̀ mi àgàlejò díẹ̀ jù. wà á bí fún mi tí mo béèrè lọ́wọ́ you see at this young age èmi ò fi ìgbéyà orí láti má lè ọ̀rọ̀ méjì ẹni fẹ́ fi ọ̀rọ̀ méjì ṣe ṣé wò gbọ́ táwọn èèyàn máa ń sọ pé bẹ́ẹ̀ ìgbà ṣe kò fi lè ṣe ṣe. that's true. kí ni tó tó tó tó débẹ̀ àdìsí ọ̀rẹ́ ìfọ̀tò orí àwọn méjì àti wípé ah, ah, àwa tí wọ́n á bá yìí tó ní pé fẹ́ẹ́ tètè tàbí ó sì ní àwọn alákòóso ní tí mo fẹ́ fún tó bá lọ àbíkẹ́rẹ́ jù àbí. ní the mandate mi wọn ta ló níyàwó méjì mo sọ fún yín pé mo níyàwó méjì àbí ẹ bá mi ṣe wedding méjì torí ọ̀rọ̀ yín ò yé mi. Eh, jọ àwọn ọmọ mi tó wà nínú eh, àwọn àbí amọ ni wọn bímọ fún mi ni and then wọn máa ń try láti help me ó ti tán má lè ṣe máa pè ìyàwó mi láìdí lẹni tí mo fẹ́ fẹ́ náà ok tí má tiẹ̀ wá ní mo fẹ́ rù yẹn ṣé kò jẹ́ kẹ́ pè mí jókòó kẹ́ sọ pé làákàyè mi ti dàrú àbí kàn ti sán mi lọ́gbọ̀n ṣé ìyẹn wọ̀ ẹ ṣe ok tán bá láǹfẹ́ yàwó ṣé ìyẹn wọ̀ tẹni tó jẹ́ kí n fẹ́. lẹ́nu ẹ̀ ọ̀rẹ́ ó díẹ̀ káàtó kí ni mo bọ́ ti sọ ṣé dúró èyí máa ń ní extra wife extra wife ṣé ó jọ táyà lójú extra táyà lèyàn máa ń ní kì ní extra wife tí ó gbogbo ètò ìṣe yìí because láì gbé ọkàn ṣe kìnnìún ọkàn stress ara rẹ ok ṣòro ìtọ́kàn mi ò tó èlò kí fọwọ́ fà ṣe sòrò pẹ̀lú ọ̀rọ̀ níyàwó. kankan yẹ ká categorize rẹ. ṣé ẹ lè yá mi lówó nìkan tẹ́ ẹ sọ sí. ẹ ẹ Yẹmi adesọkùn tẹ́lẹ̀ owó tó wà ńlẹ̀ fún àwa àti àwọn oníyàwó kọ̀ọ̀kan lè manage and kò sẹ́ni tí ń lẹ̀ fún oníyàwó méjì ń sinmi. ẹ ṣe tó yìí thirty thousand kò jáde ẹ̀yin méjèèjì o ti ń bínú ni o ti ń lọ oníyàwó méjì aláìdáni ogun ogun lára katapọ́tì katapọ́tì lọ́pọ̀. mọ̀ pé ẹ̀dá kí ni kí ẹ̀dá kí ah, wọ́n rọ kí èlé sẹ́rẹ́ màmí tẹ̀ bá kọ́kọ́ ilé ìlẹ̀ ní wọ́dúrópù tí màá sí ní wọ́dúrópù owó tí mo fún sí ní wọ́dúrópù tó ti jọ hundred thousand. ẹ hundred sótọ́ ọ̀rọ̀ rẹ o nǹkan tí máa ń sọ fún ẹ lélẹ́ẹ̀ẹ́ pé kó máa gbowó lọ sí báńkì. ẹ ti sọ fún pé kẹrin ìwọ̀n sọ fún báńkì tí ìlú èmi rẹ̀ kó omi lọ sí báńkì bí wọ́n ṣe máa ń ṣe àwọn tó máa kó wá sí báńkì ní táwọn máa dàgbà sí ìlú ìgbẹ́ tó máa bẹ̀rẹ̀ owó ní báńkì ṣé máa kó omi lọ báńkì mo ṣiṣẹ́ owó mi láti máa dàgbà ìbò tó pẹ́ mo fẹ́ gbowó mi sọ mi lè kó omi lọ sí báńkì mi lè kó omi lọ sí báńkì mo sọ mi báńkì. Adéníkẹ́ ẹni tẹrẹ èjì tẹrẹ tó lù ẹ ò bá mà sọ́ra èèyàn kì í gbẹ́ darungun lára nǹkan tí mo sọ fún ẹjọ́ sí leléyìí o pé kó lọ open account kó máa gbowó ẹ̀ síbẹ̀ o. ẹ hmm. Adénìkẹ́ ṣé wo tiẹ̀ mọ̀ wípé ọwọ́ epo lọ́mọ aráyé bá ní ládẹ̀. àwọn èèpo wọn kì bá ní ládẹ̀gẹ̀ rárá. ṣé o mọ nǹkan tó bá dá gbáú lénìí kò sẹ́ni tó fẹ́ dúró kò sẹ́ni tó máa rí tó máa dúró dúró náà mo tiẹ̀ nímọ̀ràn kan tí mo fẹ́ gbà ẹ́ mo ṣe kúkú gbówó yẹn kò lé. nígbà tẹ́lẹ̀ kì í gbówó kò lé tí mo bá gbówó tí mo bá gbówó kò lé mo lè fẹ́ kí n gbówó lé. nígbà tó kì í ṣe ọmọdé wà á dẹ̀ wá bí kan wà á lọ tọ́jú ẹ̀ sí. níbo ni mo fẹ́ tọ́jú ẹ̀ sí. Hmm. àbí kí n wá gbé owó yẹn fún mi tó bá gbé sọ́dọ̀ mi kò sí problem. èmi lẹ́yìn ìlú bí láàárọ̀ ọ̀la. èmi lẹ́yìn ìlú bí láàárọ̀ ọ̀la o ìdúró lè tọ́jú sí mi ẹ̀rọ ìlẹ̀ tó jù mí lórí mi ọ̀dọ́. ó ti dọ́kun náà ni ah. ó ti dọ́kun. Ah. kí ni mímì kò tó ń fẹ́ ọkùnrin tó máa ń tọ́jú obìnrin ní at this time I can't I can't get that kind of and I can't understand you I can't I will not ṣe ṣe ṣe mọ̀kọ́ tí mo jára ti sọ ṣá ṣé mi mo ní ìdòwò ni ṣe bá ọmọ ẹ ló ní ìdòwò ọmọ ẹ ló ní ìdòwò náà ṣe bí àwọn nǹkan tí mo tí mo fẹ́ lò ṣe bí torí ọmọ ẹ ni. ibi tí mo ti ń ṣiṣẹ́ kárakára tó yẹ ti máa ń jáde ibẹ̀ ti dípa ó ti dípa so owó lè wá sí i so jẹ́ ká fi mọ́. ìgbà tó ṣàgbà tí kò máa bí mi tẹ́lẹ̀ kí tó sáré kó wà ní bá ti bí mi màá ti sáré bí dìdìrín bí mo ti jẹ́ tẹ́lẹ̀ náà màá ti sáré lọ kó wà but at this time bí mo sáré bí dìdìrín lọ síbẹ̀ yẹn mi ì lè rí nǹkan kan kó máa dọ̀dẹ̀ padà wá bí náà ni so let's just. ṣoṣo olísìsì rẹ̀ ṣá. mi tẹ̀ bí mo tún sọ honestly even doctor sọ pé kí n má fìyà jẹ ọmọ ìpè torí pé àtinúkẹ́ni wọ́n ti pé ó wà fragile pé um, pé èèyàn láti máa take so gbogbo nǹkan tó ní kí n lò kó lè wà òkè òun ni mo ń béèrè owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé mi mo need ẹ̀ ni. o ò lè ké sàkó mọ́. báwo ni màá ṣe ọmọ mi fún ara mi <laughs> ọmọ ìgbọ́n understand gbogbo àwọn vitamin tó bá jẹ́ olówó ńlá lòun rà máa fi bá máa mọ àjọ gan ṣe sùúrù ṣe sùúrù kò yé mọ àwọn vitamin burúkú kí ló dé. ẹ ẹ ẹ jọ ṣoṣo ṣoṣo ṣe rí èmi ò tẹ̀lé bí ọmọ kankan fún yàjẹ́ tí mo ṣe wà yìí ó ti jẹ́ kí n mọ̀ ọ́n sìn ọmọ tí o lè tẹ́kẹ̀ láti inú oyún ó ti pé tó bá tó ti má bi tó obviously o máa fọmọ mi jìyà ni ṣo fẹ́ gbọ́ tó bá lè rí hundred thousand tí dókítà sọ pé mo máa need láti enable ọmọ mi grow well. wàá yọ ọmọ mi wàá yọ bọ̀bọ̀ wàá yọ ayé mi ah. Ah, ah this is my life o ò lè yọ ọ̀nà ọ̀fẹ́ your if this is your life you will take care of your own life mo máa yọ yín ìdájọ́ tẹ́yìn mi ò lè mi ò lè ní ọmọ mi ò lè bí ọmọ tó bá jẹ ọmọ mi. and listen to me hmm? ṣọtiwe tí máa wọ inú ilé yẹn lọ tó bá ti mọ̀ pé o ní hundred thousand naira tí mo béèrè lọ́wọ́ ẹ don't let me see your legs in my house okay don't let me see you here. o lè yọ ọmọ mi o. mi ò lè yọ watch and see má jẹ́ rí ẹsẹ̀ nílé mi. láìdé láìdé mo máa bẹ gẹ́ẹ̀tẹ̀ náà kọ́. Ah.

màá wọ́n lọ fúnra mi wọ́n á lè ẹ̀fẹ́ mi nínú ilé. tó ti wá tó yẹ. ó jù bẹ́ẹ̀ lọ. yé kí ló dé o fẹ́ pa mí ni next week mo ní kọ́ ìpọ́tà tí ayé mi sọ pé next week I need the money tomorrow. yes ọ̀la ọ̀la tomorrow ọ̀la is tomorrow tomorrow is ọ̀la. Yes, ní kí máa bá a sọ̀rọ̀ báwo ni ìjọ mẹ́ta ṣó ní kí mo bẹ̀rẹ̀ dúró bá bẹ̀rẹ̀ bí mo ṣe mú lọ́wọ́ mi báwo ni kí mo bẹ̀rẹ̀ ní mo wá rè mo ní di fifteen thousand naira bàbá ìlú dẹ̀ ní ìdí mo dẹ̀ I'm fọkàn mọ́ mi mo lè to pé wàhálà yẹn ti pọ̀ jù wàhálà tó ti fún mi ní ilé ẹ̀kọ́ ìlú aláìkẹ́ rárá mo wá ní kí wọ́n gba to thousand naira tó wà lọ́wọ́ ìwọ náà mọ̀ pé àsìkò tá a wà yìí gbogbo nǹkan dry lásìkò yìí but tó bá máa fi di next week màá bẹ kẹ́kẹ́. mi ò ní kó kẹ́ yá mi lówó nínú owó mi tí ó wà lọ́wọ́ tí mo gbé wá fún mi ní kẹfún ní two thousand. adájọ́ lọ sí Dubai gbà yẹn. ìyẹn kọ́ ni mo sọ owó mi tí mo gbé wá fún onímọ̀lẹ́kẹ̀ yọ fifty thousand bẹ́ẹ̀. èmi ìgbà wo. owó tí mo gbé wá fún mi ní bíbá yìí tẹ́mi àti yín jọ kà mo ní mo sọ. Adélékè kò gbowó fún mi. irú atẹ́gùn wo ló fẹ́ lù ẹ́ mo náà gbowó fún mi. wọ́n ní owó tí mo gbé fún yín bíbá. ṣé irú atẹ́gùn wo ló fẹ́ sí mi. owó tí mo gbé fún bíbá àti yín jọ kà ní mo sọ kí ṣe tájọ sí ní Dubai. alákọ̀ọ́bá ni ẹni sórí ẹ̀ ò dàrú kí ló bá mi sọ mo náà gbowó fún mi níbo ló gbowó fún mi nínú pálọ̀ mi. ìyá láyé mi kí ni. ẹni sì gan mi mi sọ pé kẹjá mi lówó mi sọ pé nípa business lẹ́yìn àti ìjọsìn bàbá mi bàbá àlówó mi ti mú mi wá fún mi owó mi ti mú mi wá fún mi nípa owó mi ti mú wọn jí tí mo kó wá fún mi báyìí mo ń sọ. ṣọ adẹ́nìkà wo mo ti fẹ́rẹ̀ ju gbogbo tó ń bá mi pàfọ́ọ̀mù mi lọ kẹ́kọ̀ọ́rí ẹ pé ààrẹ. ìyá ọlọ́dẹ kílẹ̀ fún lẹ́mi owó tẹ̀mí àti ìjọ kà mí báyìí mo sọ náà. mọ́nà gbọ́dọ̀ fún mi gbẹ́rẹ́ bó ṣe ń ṣe. ṣé ọjọ́ mi owó tí mo gbé fún yín bá yẹ lọ́jà ẹ má mi fọwọ́dà sí yẹ̀yẹ́ o ẹ má bá mi fọ àwàdà sí yẹ̀yẹ́ rárá owó tí mo gbé fún yín bíbà Adéníkẹ́ kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ àwọ̀dé yìí mo náà gbowó fún mi. mo ti gbé fún yín bíbà. o gbowó fún mi. Ah, ó dára. ọ̀rẹ́ mi ẹgbẹ́ àwọn alọ́ àlàlà á kù ọ̀rẹ́ mi ti pàdé nínú ṣọ́ọ̀bù yẹn sọ̀rọ̀ gbogbo ẹ̀ tí wọ́n dà kó sí ọkọ̀ ń bẹ̀ wọ́n á òkú tó wá bẹ̀ bóyá orí twenty thousand naira yá. níkẹ́ lẹ́nu ẹ̀ so ìwọ lè la inú ẹ̀ pé kémi yá ní twenty thousand. ọ̀rẹ́ mi jọ mọ́ ìdùnnú ìdílé náà tó bá máa fi dín ẹ̀sẹ̀ ọ̀nà àfẹ́ tó tọ̀ yá mi twenty thousand àti ìyàtọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ àtọ́jú ara wa. ó tán ẹ iye olówó ayé àtijọ́ ọjọ́ kìíní àná rẹ̀ tí mo wá bá ẹ kò yá mi ní school fi ọmọ ó fi mi wé ajá ó fi mi wé ẹran ó bú mi ó bú ọkọ mi ó tún bú ọmọ mi pè oníwọ ló ń bọ̀ wá ìwọ ló ń sanwó school àwọn ọmọ ó tàn ẹ àbí ó tàn ẹ ẹ ti jẹ gbárùn ún sìn owó ẹni tó máa yá ẹ lówó. tú ó gbọ́ lọ́wọ́ ẹ èmi ò o lówó tó ń fi lọ́wọ́. ayé mi o ayé mi ló dé àwọn ọ̀rẹ́ tí mo ṣe fún ó ah! fẹ́ kẹ́ ní sùúrù ọ̀rọ̀ yìí o ẹ kún kó ọ̀rọ̀ kan tó wà lẹ̀ àti mi fún ọ kí ṣàrògbó o ẹ bá tó fún ọmọ àmọ̀ pé kó bá wọn ẹ lè tó fún ọmọ sọ pé kó bá wọn ẹ wo ibi tówó yín bá wà ẹ jẹ́ ká fi sùúrù ẹ jẹ́ ká fi wá owó yìí. arábìnrin gbọ́dọ̀ kí ni máa ń ṣe àyìn èèyàn tẹ́ ẹ ń ṣe báyìí gan-an náà ṣé bí nǹkan yóò bá ṣẹlẹ̀ ṣé èyí èyí sọ ọjọ́ ọmọdé nù ilé ayé yóò wá gbowó fún àti yín yóò sọ pé òun ò gbowó fún àti yín mọ́ ẹ wo ẹ má jẹ́ nǹkan burúkú ọ̀ṣẹlẹ̀ nínú ilé yìí o ẹ sì má jẹ́ náà yóò ga jù nílé lọ tí náà yín báyìí ga jù nílé lọ nǹkan burúkú ọ̀ṣẹlẹ̀. àbí. ẹ ní sùúrù torí Ọlọ́run ẹdí àti sùúrù ìlú àti ìṣòro tẹ́lẹ̀ gbowó náà gbowó fún lóbìnrin bá gbowó fún yẹn sọ ṣebí Adéníkẹ́ ló wà lórí ìjókòó yìí ẹ béèrè lọ́wọ́ ibi tó ti gbó. kí gbogbo mọ̀lẹ́bí o òkun ẹbí ò ní já ọkọ̀ ẹbí yóò sì ní dànù àjọ gbogbogbò àjọ tọ̀tọ̀tọ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé mo pe gbogbo yín ní kọ̀ọ̀kan ìjìjì pé ká pàdé sílé Adéníkẹ́ ẹ sì gbọ́ ẹ sì wá ọlọ́mọ lọ́ra ẹ̀mí ọ̀rọ̀ Adéníkẹ́ yìí náà òun ní ń wa ẹkún mu bí ẹmu gàrí àjẹbí má mọ̀ tí kógun dàbí torí kò fẹ́ mọ̀ kó mu jẹ̀bi ní tí ń bọ̀ wá báwọ̀ tó wá rí ìwọ ìwọ gbogbo òlérí òfò tẹ̀lé kiri ń gbòòrò pé ẹni tó lóun gbowó fún ẹ pa ni ẹ fọlọ́pàá mú ni ẹ gún lọ́bẹ ni ẹ ṣàládà ni ẹ má jẹ̀bi ẹ jẹ̀bi o òun ló jókòó. Adénìkẹ́. Sá. Nígbà tí o fi gbowó fún ẹni tó o pẹ̀lú ọ̀rẹ́ yìí, ta lè lè rí ẹ? Bẹ́ẹ̀ni ẹni kò ní. Wọ́n ti ẹni kan. O pẹ̀lú ẹni kan. Ṣé ń gbọ́? Gbogbo yín. Ṣé ń gbọ́? Ṣé ń lè? Adénìkẹ́. Ọkọ ẹ̀ tẹ́ ǹjọ́ ń sùn tẹ́ ǹjọ́ ń jí. Tó gbọ́ sí. Mi ìjẹ́ kó mọ̀ sí. Gbọ́ èèyàn bá yọ lẹ̀ dá ẹni pé wọn abẹ́ náà máa yọ sí o trust ọkọ ẹ̀ àwa tá a jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ní olórí ẹbí gbogbo àwọn ẹ̀gbọ́n ènìyàn ni o ò rí ẹnì kankan tí wọ́n lè gbowó fún àfi ọ̀rẹ́ ẹ̀ tí ẹ̀ ṣe wé mo gbowó yìí fún un. tẹ́ǹgbà o tẹ́ǹgbà o àjẹ̀bí má mọ̀ tí kò gún jà o gbowó fún yàn kò sẹ́lẹ̀ rí o ò ṣèwé sí ọ̀rẹ́ ẹ̀ ń ó ní báǹkì ni ó ní báǹkì ó ní ògbónú bọ́ọ̀ bá rẹ̀ mi ló fún un èmi dé ṣá lọ́rọ̀ kan gbogbo òlérí tẹ̀lé lérí kiri bẹ́ẹ̀ fọlọ́pàá mu ẹ̀ dùn pa ẹ̀ tòkè dilẹ̀ ẹ̀ dìgbìn nípa mu ọmọbìnrin mu bá sùn tí ó bá jí mu tóun náà lẹ́bi bíi tiwa àfi ká pé eléyìí èèyàn lébùrù kọ̀ọ̀kan ní lébùrù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sí bá fún bá ṣe ṣáà káwọ́ lẹ́nà dẹ́ẹ̀dẹ́ mìràwó dẹ́ẹ̀dẹ́ mìràwó oníkàlùfò ṣàgbéjẹmọ́wọ́ ibi téèyàn sí olódùmarè bẹ́ẹ̀ ẹ má sọ ìdílé nù ẹ tọwọ́ ọmọ yín bọ́sọ̀ torí bá ẹ bá dàgọ̀ ọlọ́pàá ẹ jẹ̀bi ọ̀nà tẹ́ gbàjẹ̀bi rẹ wọn ò bí ni pé ṣé báǹkì lẹ́nu ìwé ẹ̀rí dà tí wọ́n jọ sáì pé mo gbowó fún ẹ pàǹtọ́ pé kò sí ẹ tọwọ́ ọmọ yín bọ́sọ̀ ẹ má dìjà ẹ̀bí o torí bá ẹ bá fa gbòòrò tí bùrú bá fagbó èmi ò ní jáde gẹ́gẹ́ bí olórí ẹbí o wọn dábọ̀ ọlọ́pàá rí o ìní gba ẹni kankan ẹ pẹ̀lú ẹ̀wọ̀n nítorí náà èmi dé ẹjọba ògùn mẹ́sílẹ̀ ó ti jẹ̀bi ọ̀rọ̀ yìí ká sì gbàgbé ẹ̀fọ́ lọ. ẹ sì o ọlọ́run jẹ pẹ́ fún wa o àgbà yan dalẹ̀ àgbàrò ọlọ́run ẹ̀yin àmọ́ mo fẹ́ kẹ́ ẹ ti bìkan kí ìsọ̀rọ̀ yìí o adẹ́nìkẹ́ yìí náà ìsọ̀rọ̀ kékeré débi pé yóò wà gbowó fún yàn yóò lóun ọ̀mẹ́ tó ń gbowó fún olórí ẹbí ẹ bá kíyèsí o gẹ́gẹ́ bí àgbà náà bí. ìsọ méèké ìsọ̀rọ̀ òpònú o alẹ́ èèyàn lẹ́lẹ́rìí oní ìsọ méèké ẹ wo olórí ẹbí ayé mú ẹ sì ní dòkú òjijì ẹ wò ẹ bá fi wí èyí afọ́fún gbèwé ó ń tọ̀ bí àbá kọ̀ èyí abirú àrọ̀ ń tẹ́ mi létí tí mo wà nú ẹbí mo lè bọ́ ilé jẹ́ mo lè bọ̀nà jẹ́ mo mọ èèyàn lé mo mọ èèyàn lóko wọn kọ́ ju gbogbo ẹ̀ pọ̀ wọn sẹ́mi ọ̀ ń bí ìgbà tẹ́lẹ̀ yẹn. o ọ̀pẹ̀lẹ́mọ̀ ọ̀pẹ̀lẹ́mọ̀ ju ọ̀bọ lọ ìjà ìbí ọ̀fẹ́ ìjà èmi mo bí bẹ́ẹ̀. ẹ wo ẹ wo olórí ẹbí gbogbo nǹkan kọ́ ni sùúrù ń tún ṣe o gbogbo nǹkan sì kọ́ la gidi ń bàjẹ́ ah ẹ má jẹ ẹ má jẹ kí wọ́n máa fojú ọ̀dẹ̀ wò dílé yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbá ilé tí lọ́jọ́ kérésì tẹ́lẹ̀ ìfàfọ́lọ́ Ah, ojú gbà kéde fọ́nà wọn máa fi ẹsẹ̀ yẹ̀yẹ̀ gbà á ti gbé lórí ẹbí wa létí títà ní kankan ṣe sẹ́bí ló ti fẹ́ ṣẹlẹ̀ sọ́dún ẹ̀ lẹ́yìn ìjọba wa yìí. ẹ dẹ́kun ẹ jẹ́ kí nígbà ṣe bí orúkọ ẹni òun lásán ni mo ní kẹ́ mú wá. ẹni ẹ̀ bá ti ya wèrè nísìnyí òun lójú wa máa ti sẹ́rí ọmọ yìí. bọ̀dé. sẹ́rí ọmọ yìí ẹja gbìjẹ. bọ̀dé ẹja gbìjẹ. bọ̀dé ẹja gbìjẹ. eré oògùn tó máa lé káàkiri ọba ti rí ṣe oògùn ní ọ̀jẹ́ o. kì í ṣe pé mo méjì oògùn mo lóògùn ni. ọ̀dà ọ̀dọ̀. ẹ̀gbọ́n máa yà ń wèrè a máa ṣe gbá a máa ṣàwọ ẹ jẹ́ ká ṣe sùúrù o. ẹjọ́ téèyàn bá máa rò tó máa jẹ̀bi èèyàn máa mọ̀ ni o ẹni tiwa tó jókòó ń sìn ó ti jẹ̀bi ọ̀rẹ́dì kó lè má kó àwa tó kùnà kó má kó wa jẹ̀bi ò gbowó fún yàn kò sí written document kò sí ẹlẹ́rìí tó dúró gẹ́gẹ́ bíi pé ojú mi ló ṣe òkè téèyàn bá gbérú ẹjọ́ ìdéwájú ọlọ́pàá báwo lèèyàn ṣé ọlọ́pàá ò ní bí pé ṣé kò mọ̀nà báǹkì ẹ jẹ́ ká ṣe sùúrù o nǹkan tó lórí ẹbí bá ti sọ ní tèmi o ẹ jẹ́ ká fara mọ́ o ká má jẹ̀bi o. ẹ wọ wọ wọ ẹ jẹ́ aníṣòwò ẹ wọ mi dákẹ́ bí. olóyè mi bá ti sọ ni ká ẹ jẹ́ ká fara mọ́. kí ni sí ọ mo ní ọ dákẹ́ ṣe ibi tí wọ́n mọ èèyàn lẹ́yìn gbọ́rọ̀ tí wọ́n mọ èèyàn lẹ́yìn lù yìí ń wà á ṣe nǹkan tì ń pa ní jẹ́ bọ̀nà jẹ́ ẹ wọ olórí ẹbí ẹ̀yin lẹ́ ń fọ̀rọ̀ yìí pẹ̀lú agbówó lẹ́kọ̀ọ́ lọ́sàn-án ẹ tẹ́ ẹ ráyè yín tẹ́ ẹ ráyè yín ẹ̀yin ọkùnrin kan ẹ gbóbi ọ̀nà tí obìnrin obìnrin tó kéré láàrin yẹn bó ṣe bó ṣe pákéjì ọ̀rọ̀ tó gbé kalẹ̀ tó sì wuyì létí. bàbá rẹ sọ̀rọ̀ lọ ibi ẹni gbogbo ẹbí ni wọ́n lè jẹ jẹ gbogbo ẹbí ni wọ́n lè jẹ gbogbo ẹbí sọ̀rọ̀ ẹni kan gbogbo ẹbí ni wọ́n lè jẹ gbogbo ẹbí ni wọ́n lè jẹ gbogbo ẹbí ni wọ́n lè jẹ. àwọn ọmọ ọjọ́ yìí la wà. ẹnì kẹ́sì ọgbọ́dọ̀ nù fẹ́kì lórí ọ̀rọ̀ mi ká gbà kọ́ lọ́mù lára ẹ̀. olóyè wa ọgbà ọmọ fún ìṣẹ́. ìdí ẹkùn ẹlẹ́yà ìlú ṣì wà ìdí ẹkùn ẹlẹ́yà ìlú ṣì wà àyà máa ń jẹ yà ń jẹ́ o yà ń jẹ́ o jẹ̀kọ́ bàbá jẹun a. Ah. adénike bá lé. adénike oṣù o adé ìyá ni ìyá ló máa ma kẹ́ lójú méjèèjì báyìí à ah, nǹkan mú ẹ o ó lò nǹkan fún mi ni ó rò pé mo nífẹ̀ẹ́ òkè tó bá ń pìfẹ́ ní wọn wọn náírà tán lélẹ̀ ó rò pé tó bá ní òwò àmì ó rò pé màá rà mi ò lè rà. wàá kò dúró mi sí lọ kọlẹ̀kùn rẹ̀ àwọn ah, ta ni lọ́mọ. àwọn ọmọ tí mo bí fún ẹ. ta ni lọ́mọ mo rò pé nǹkan kan ṣe wo obìnrin yìí nǹkan ṣe ò fura ni o and i'm sure your problem is a recent one. Ah, yìí tó ṣe alákọ̀ọ́kọ́ ló ṣe é sí náà mo mọ̀ nǹkan tí mo sọ problem tó ní lákọ̀ọ́kọ́ ló ní sí náà. olùkọ́ ìjọba ṣe wọ́n máa dúró ti ẹ̀ irú ẹ̀ you to a graduate. tó fẹ́ gbóòótọ́ ọjọ́ tó o ti tán ọjọ́ yẹn náà nífẹ̀ẹ́ ti kú sórí nísìn i am living here to go and meet my real love obìnrin tí mo really nífẹ̀ẹ́ onítèmi ẹni bí ọkàn mi àyànfẹ́ mi ìlò tó tún ti lóyún sínú tó máa bímọ fún mi tí ó kàn ní bímọ ṣá just anyhow child. ìgbà yẹn kan gbogbo pàtí kí nílò máa ṣẹlẹ̀ ó rí pé mo máa dijú ó rò pé mo dédé mi ò dédé ṣe má dijú ni má ti yó ó rò pé èmi èmi sí ẹ owó ni owó ni bí bá ń wówó èèyàn ṣe rádaràda ọ̀rọ̀ owó máa lé o ọ̀rọ̀ owó máa lé o tí ó bá ṣe pé tí mò ń wá kiri máa wá rí irú ẹ̀ irú ẹ̀ you to a graduate ah. and not just a graduate a graduate of communication ọ̀rọ̀ ẹnu mi o a graduate yes. ìfẹ́ owó uh, before go bí ó bá ṣe torí owó máa nífẹ̀ẹ́ rú ẹ̀ tí ó bá ṣe torí owó pé mo rí nǹkan jẹ lọ́dọ̀ ẹ̀ mo rí nǹkan gbà máa dúró tiẹ̀ oh I, I feel terrible anyway má o ní láti kúnlẹ̀ torí mo ti ń lọ bá ẹni tí mo nífẹ̀ẹ́ gangan. so kò sun ẹkún ẹ kó increase ẹ tó bá rí baff kó gbé fún yẹ ẹ kẹjọ ké kẹlẹ wà ókè tó bá kúnlẹ̀ tí n bá gbé bàtí fún ẹ ó má mú má kọ́ wọn má bọ́ wọn ọlọ́run abẹ́rẹ́ ìwò wọn ọlọ́run abẹ́rẹ́ ṣòro. Lílù. Kí ni? What did you just say now? Did you say daddy? Obi yẹ ti ba gba ẹ lórí, ẹ wọ́n máa wò síbẹ̀ sísè. Ọkùnrin ọlọ́run please. Actually, we've been drinking and one. I can't really be surprised now. And I just thought, okay sì máa ń pariwo olóyún o ṣé mi sọ ni ọmọ dágbélé come and see me come and be with me. then I just decided okay fine. tí mo bọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣe kókó máa fi gbé so máa máa wọ ọmọ and all of that so here I am. gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ní òṣìṣẹ́ sànjọ what the hell are you talking about? I mean do you even know what you're talking about? I don't think so. I don't think so. ṣùgbọ́n nǹkan tó ń sọ You're coming here Talo ni ní kó wá bí ta ló invite ẹ ta ló pè ẹ sọ what's wrong with you ọkọ ẹ ló ń i'm your husband and you're carrying my baby in your tummy kí ló ṣe. you're stupid in fact ó I ìkórè ẹ because no man in his right senses ló máa kó ẹrù wá sílé obìnrin bó ló ti gbọ́dọ̀ ti ṣerú ẹ̀ kókùnrin wa kó ẹrù kó kó ẹrù kó wá máa bọ̀ nílé obìnrin kó o fẹ́ ah ah. ní ah. orí ẹ̀ láti jẹ́ kó ti dáa ó like ó láti jẹ́ orí ẹ̀ ṣé mo tó ń ṣe ṣá i don't think so in fact o o o gbogbo náà ti o mo kàn tó ń ṣe. Take your rubbish luggage and get the hell out of this house because kò kọ́ tẹ̀lé wa. Kí ló sọ tọ́sìn? Ìwọ ọkọ ọkùnrin wà nílé olóòbúrúkú wo ló ń jọkọ wèrè wọn ló ń pè lọkọ ẹ wèrè wọn ló ń jẹbẹ wèrè wọn ó dà pé nǹkan wọ yẹ pé ẹ lọ burúkú tani. transformer. transformer kọ tírélà ni tani transformer wèrè. o mọ santos. santos kọ toast bread ni o láìkí signpost àbí signboard. máa lu ẹ ó dà pé ẹ mọ̀ mi sá máa lu yìí tán báyìí ẹ jẹ́ kó sì bọ́ máa lu wo. Baby, baby, baby, baby, thank God you're here. Thank God you're here ṣùgbọ́n tí bọ̀bọ̀ tí máa ń sọ fẹ́ lórí fóònù yẹn wípé o máa ń pè mí o máa disturb me pé yeah i love you i do this mo dẹ̀ ti tẹ̀lé ọ. ṣé mo lè yàrá. owó rẹ o i don't know. ó dẹ̀ kú ẹ o i don't know where he's coming from so i need you to tell him to go he should just leave now. ẹ wo ẹ mú bọ́dà tí ẹ dá ṣe ṣe é. mi ò mọ̀ pé ẹ̀yin ló ń sọ mi ò mọ̀ pé ẹ̀yin ló ń sọ ẹ má wo ẹ má dá lóhùn ìyàwó mi ni mo mọ èyí tí mo ti ná lé lórí oyún mi ló gbé síkùn yẹn ó bọ́mọ mi ṣe ń yín kù ṣé ẹ bá mọ wọn ara yẹn tí ẹ mọ̀ pé má dá wà ẹ̀rọ má dídé dídé ẹ má fẹ́ wà láwọn. àyákú ẹ̀ mo wọnú lé mi ọwọ́ à ń báyàwó mi nulẹ̀ irú àná fún òṣìwò nìyẹn ṣá ó lè ló nọ́mà ṣé o dọ́fẹ́ wọlé ní àbó sílẹ̀kùn wọlé báwo ló ṣe wọnú lé gan-an. so o tiẹ̀ ti jí ẹrù gbé gan nínú ilé ó ti dí ẹrù ti dáṣọ nílé àbí. ok ó dàgbò sálárò ó gbádùn mọ́ ẹwẹ́. baby just tell him to leave he should leave my house. mo lọ mọ́mọ́ àwọn ọ̀dọ́ ó ṣàwérè ni èmi ló ń ṣépè fún nínú ilé ládàárọ̀ ìwọ ń ṣépè sọmi àbí. mi ò mọ̀ pé yìí lọ sọ èmi ò mọ̀ pé santos fi yín. dùnà dùnà àdífín pọ̀ fún ẹ̀gbọ́n o. Baby, just tell him to go. Tell him to go. I don't know this guy. Àwọn àwọn èèyàn wo ló wà nínú fámìlì yìí náà tó lè dáa dẹnu kọ eléyìí bóun fẹ́ fẹ́ ká tó wá sọ pé ìwọ rádaràda ò ṣí. Kí ló mìíràn? Kí jẹ́ kó máa lọ. Òun nọ́mà. Baby, just let him go, please. Let him go. Oh, normal. o, oh, ṣó mọ̀. Ẹ kí ló wá sọ ẹ sí? Ṣé wọ́n borí ẹ ti burú ṣá? Ó oh, ní láàkàyà ara o. Àyà tó wá pé òun tó wá ṣépè sọ èmi òun ṣe pè sọ ni ṣọwọ́ pé gbogbo ìpè tó ń ṣe ẹ̀ ó ti di orí ẹ̀ padà ó ti padà sórí ẹ̀ ṣọwọ́ pé olóyè burúkú ni ẹ sọ́pá mi ṣọwọ́ pé ó ṣe èrè ó yá gbẹ́rù ẹ̀ ó yá bàbá yìí ó yá bàbá yìí a ti bá sún etí ẹ wò ó sórí blomi sáìsì orí ẹ ni o ti máa lọ àmọ́ ẹ lórí orí ẹ máa jì wọnú ni ó yá bàbá yìí ó yá lọ́sọ̀rọ̀ ìjọba àbò ṣe èrè ni àbúrò egun kulẹ̀ ó lè ṣe gbèsè máa ta ara rẹ̀ pípa àpáyà ẹ̀ ni lọ́sí láti fún mi jọ. baby just take him out i don't know him. lórí ah, ah. ẹran kó o ṣe olè lè yan ó yà kábàlì tó lọ sọ pé mo bá ṣe èmi àbúrò egun kulẹ̀ ẹ̀ mo ti lọ náà. lọ́sí mo wá ní dúró sẹ́ kí ló gbé ní confidence kan náà kó tó fún inú ilé ibà ìgbà náà tí ó yàgò rẹ ní nínú ilé mi kí ló fún ẹ ní confidence kan ayàkú ẹ tó dàbí wọnú lè wá ilé mi Santos ọ̀rọ̀ wà lẹ́nu ẹ kí ló fẹ́ sọ̀rọ̀ nínú ilé mi èmi Santos jọjá wèrè o fẹ́ kú àbọ̀fẹ́ lówó ọmọ tó bá báyọ̀ wà ní ṣé wọ́n sọ fún ẹ pé iṣẹ́ oṣù ni mò ń ṣe bójú oṣù ni mò máa ń wálẹ̀ ni ó jà wèrè ni ṣó ṣì èrè ni ó fẹ́ kú ni ó fẹ́ lọ́nà ó fẹ́ kú àbọ̀fẹ́ lówó ó yá dàgbàsókè dàgbàsókè ó ṣì èrè ó yá ó yá dàgbàsókè dàgbàsókè ni mo sọ fún ẹ lọ́nà ṣé oyin níyà bàbá yẹn kọ́ bàbá yẹn ti kú ó dà kó fẹ́ tẹ̀lé bàbá yẹn lọ ọjọ́ tí bá ti rí ẹ̀yìn báyìí máa pa ẹ́ lọ́nà ṣé tí bá ti ẹ̀ mú ẹ̀ tí bá lù ẹ̀ padà tí bá ṣẹ́ ẹ̀ tí bá mú díẹ̀ ṣé tó bá rí mi lọ́la ṣó ní kí mi ọ̀ kí ìyá rẹ̀ kó wá kì mí olóyè burúkú ó ṣe rè ó yà etí ẹ̀ sì kó yẹ kí ni ẹ̀ ọjọ́ tí bá tún rí ẹ̀ ń bí wàá nìkan tó máa ṣe fún ẹ̀ kí wọ́n ní ṣòyè ṣẹlẹ̀ àti pé àárín ewu lọ́sàn-án ewu tí ẹ ń jáde lóru. àti ewu báyìí o àti ewu lọ́sàn-án um, mo ní little um, little problem okay so mo ti lọ sọ́dọ̀ àwọn eh, Larry. no àbọ̀ ṣe because hmm. mo ìrìlà tára yín bọ̀ kí ló ṣẹlẹ̀. no no ibi tí mo ti kúrò ní nǹkan tó ṣẹlẹ̀ ibi tí mo ti kúrò ní sọ̀rọ̀ so àwọn kan ń bá mi sọ pé kí n tiẹ̀ spend time pẹ̀lú wọn for a while tí màá fi gather ara mi padà bọ̀ mo wá wò pé ọ̀rọ̀ tí àwa méjèèjì ò bára mu tẹ́lẹ̀ bọ̀ mo mọ̀ pé mi àti ẹ̀wẹ̀ close ọ̀rọ̀ wá dẹ̀ yẹra wa so kí n tiẹ̀ wá spend one or two months lọ́dọ̀ ẹ̀ kí n fi. èmi calm down tí n bá gbọ́ ẹ̀kọ́ rẹ̀ kiri òun sọ fún mi pé o fi ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ lẹ̀ and the only place tó rò lọ́dọ̀ tèmi. Eh, wọ́n lé mi kúrò lé ni. wọ́n ṣe kí ni. wọ́n lé mi kúrò lé ni òun àtàwọn ohun àtẹ̀yà ọmọ ẹ̀ wọ́n lé mi gan-an so yẹn kàn wà lọ́dọ̀ for like one or two months kí n fi get ara no. one or two what. Oh, we should oṣù kan péré kò No, no, no, ò lè possible oṣù kan mo kàn fẹ́ ògbó kàn fẹ́ sùn síbi ìgbà tó bá dé dàárọ̀ No. máa lọ. alẹ́ nìkan. Um, no one or two months ẹ̀ ṣe. it's not even up for discussion. ọmọ kan tó ṣẹlẹ̀ níbi tó bá dàárọ̀ ajá gbé bàdé wọlé. Let me help. não uma não. bóyá mo sì mi ta bó wa kí n fẹ́ kọ́ tàbí ẹ̀. lọ́nà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí gan-an ṣé ò rí kọ́ mi ni ó ti ń dojú mi o ṣé ó serious ya kò máa rí kọ́ mi kó má lè pick ẹ̀. sùúrù máa ń tániwọ́ gan na tó ẹ pé ó máa pèsè pé dandandandan mo láti gbé kọ́lẹ̀ o pè mí nìyẹn ṣé ó bá ròyìn pé òkè ọmọ ilé màá sì mi cut phone fún tí cut phone màá ní cut phone kí ló fẹ́ phone it's my private phone my personal mobile phone so ẹ kí ni mo lè ṣe fún ẹ. wọ́n lè mú fún mi ní káàṣì mi kúlẹ̀ tó máa lọ. ok um, mo ń sọ̀rọ̀ káàṣì máa jọṣẹ́ àmì mo ti fún ẹ ní thirty percent owó ẹ̀ seventy percent. láìdí ah o ṣe aláìkó máa joke ṣá kí ló ṣe yẹ ganan wọ́n ilé kó bá mi kú. báyìí èmi ò ṣeré kankan jàre mo ní mo ti gba seventy seventy percent o ṣàgbà thirty percent ah èmi mo ṣọrẹ mo ń ṣiṣẹ́ ọpọlọ náà màá lo ti bí màá tún lo ti bí èmi mo gbé ṣáwá náà okòó ológun ni náà o ṣe fẹ́ jẹ̀bi tàyàbò. gbóná láìdé o máa serious kẹ́ níwájú mi àgbà ni ẹ ẹ sọ fún mi ṣó kù sílé ní ṣojú báyìí lọ ni. ẹ ẹ èmi ò kù sílé ok ọ̀dọ̀ ẹni mo kù sí wọlé kó bá mi kówó mi. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣe fún mi mo fẹ́ gbọ́ sórí owó yìí ẹ ìdí ti jẹ òun náà ṣáà jẹ bẹ́ẹ̀ ń lu ọpọlọ mo tún lọ sí ilé nítorí owó ni òun náà ṣáà ti jẹ bẹ́ẹ̀. èyí ìyàwó tèmi wọn bí ẹ lédè bẹ́ẹ̀ ṣé wọn sọ fún ẹ mi máa sanwó ìyàmọ̀pọ̀ ni kí ni bọ́ọ̀bẹ̀rẹ̀ gan-an mo ní kó wọlé kó fún mi lọ́wọ́ mi ṣé o rò pé mo á ṣe é mi ni fún ẹ̀ sì wàá dá mi mọ̀. o lè ṣe nada. láìpẹ́ máa fojú ẹ̀ máa lù ẹ̀ mọ́ ẹ̀ sọ fún ẹ̀ kí ló wọ́ọ̀dì ẹ̀ gan-an ṣé o mọ̀ tó ń bá sọ̀rọ̀ ni èmi sẹ́ńtọ̀s máa ní ọlọ́run bá gbọ́ you're just a noise maker láìdé ó máa mọ mí kẹ má máa fi kú ṣeré èmi ó máa mọ mí dáadáa. a ah, ti bá bínú tán èmi tíránsẹ́mà àdúgbò tí bá ti blow gbà six months wọn ò ní tọ́nà bẹ̀ ọlọ́run bá ń gbọ́ ṣé ọmọ mi ni. owó lówó ṣàní kí ló ṣe tó fẹ́ dẹ̀bi ti àyàntì ẹ́ ọkùnrin ní ẹ̀nà ṣẹ́kún ṣe apá ẹ̀ jẹ́ kí ṣe apá ẹ̀ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. láìdé máa bójú ẹ jẹ o máa bójú ẹ o ń jẹ́ kí inú bí mi sìn o inú tí ń bí mi ti máa bínú tán wo kò sẹ́ni bọ̀ tó. a lè ṣe kọ́kọ́ jàre. ojú ẹ jẹ ẹ yàrá ìyá yìí làwọn jẹ kò sí bẹ́ẹ̀ fẹ́ tó kò sí bẹ́ẹ̀ fẹ́ ga tó kò sí bẹ́ẹ̀ fẹ́ fẹ́ láyà yàrá ìyá yìí mo lè mi ni máa pa ẹgbẹ́ sọ fún ẹ sọ́dọ̀ ọjọ́ ti máa ń bọ̀ wá pa ọlọ́run bá ń gbọ́ máa lárẹ̀ máa lákòdì ṣó ń gbọ́ ni màá tún wá last conk eh. àwọn wọlé màá jẹ ọlọ́run bá ń gbọ́ ìwọ. Eh, mi ò ní gbogbo tí mo fẹ́ la yẹn màá jẹ́ kó mọ̀ pé bó ṣe ń wò mí mo mọ inspector general of police kò sẹ́ni tí mi ò mọ̀ gbogbo connection mi pátápátá gbogbo connections mi pátápátá òun ni màá lò lé lórí màá yẹ kó gbàgbé ẹ̀ màá kà tó ní ẹ màá kọ́ fi ojú sunkún ẹ wà láì tàlà. tẹ́lẹ̀ ẹ bá ṣe wà lórí ilẹ̀ yẹpẹ ni o ló wá ṣe ẹ o. wọ first come first serve first come first serve kó tó sọ pé ó ṣẹ́ ní tèmi mo máa ti dín pẹ̀lú ẹ gbogbo connection pápátá tí mo mọ̀ ní ayé òun ni máa lò pẹ̀lú ẹ ìwọ kò sí nǹkan tó lè ṣe ah oh my god ọ̀pọ̀ ìfipàdé mi jẹ́ ah màá kọ́ ba ayé ẹ̀ jẹ́ mo ṣe pàdé mi jẹ́ ibi mo promise mi màá kọ́ ba ayé ẹ̀ jẹ́ màá kọ́ gbàgbé ẹ̀ sẹ́wọ̀n màá kọ́ tó ní ẹ kọ́ fi ojú sunkún ẹ̀ ní ìtẹ̀lọ́sọ̀tún. tó ṣiṣẹ́ owó tó ṣiṣẹ́ tó máa jẹ́ mi ìgbà fẹ́ parí. mo kí gbogbo ẹbí o mo dúpẹ́ lọ́wọ́ yìí gan. bàbá olórí nígbà tí mo wá bá yín lé tí mo ní mo fẹ́ rí gbogbo ẹbí inú mi dùn gan nígbà tí mo débi tí mo rí gbogbo wọn ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Adéníkẹ ọ̀rẹ́ mi bàbá olórí ẹbí Adéníkẹ yóò máa yé ni kò mọ ayé ni mo ṣe fi ayé hàn. Ah. <laughs> Adéníkẹ́ ọ̀mọ̀ wípé ọwọ́ epo lọmọ aráyé ń bá ní ńlá wọn kì í bá ní ńlá tẹ̀jẹ̀ <laughs> ṣé ẹ wá gbọ́ gbogbo ẹbí gbogbo rògbòdìyàn tó ń jà nílẹ̀ lọ́tún tó ń jà lọ́sì nípa pé Adéníkẹ́ gbowó fún mi kò gbowó fún mi tí mo bá sọ pé Adéníkẹ́ gbowó fún mi bẹ́ẹ̀ ni tí mo bá tún sọ wípé kò gbowó fún mi bẹ́ẹ̀ ni nítorí wípé ó nídìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ta ni Adénìkẹ́ ṣojú ẹ̀ gbowó fún mi nínú gbogbo àwọn tó wà níbí. kò ṣojú ẹ̀mí o àbí. kò sí o kò ṣojú ẹ̀mí gan. kò ṣojú ẹ̀mí gan mi wá. èmi tí mo wá ṣe bẹ́ẹ̀ ó nídìí pàtàkì tí mo fi ṣe ilẹ̀ iná bíríjà bí wọ́n kúrò ìyẹlẹ bí yìí náà ni ilẹ̀ ìyá ní champion náà ni ìbàjẹ́ ọ̀dà ni ìyá ní champion náà ni wà á kọ́ láì kọ́ ìbàjẹ́ ọ̀dà ni ìyàwó ẹ̀dá yẹ̀ kiri náà ni wọ́n ní ọ̀dọ̀ yàwẹ̀rà náà ní gbogbo kejì ẹ̀yàn barista ní my twelve àrùn ìdàtẹ́ ẹ̀dínwó ọmọ barista my twelve sílẹ̀ àríkù barista lè máa ń pè é. ibi tí mo ti máa ń wò ẹ̀mí ò ẹ̀ ń bẹ̀ mo pe aago ẹ̀ títí títí ò kọ́ mi ọ̀rẹ́ kan ló sọ fún mi pé bí lo wà ni mo ṣe wá wò ẹ̀ bí. àǹtí mi ibà yóò kì í ṣe máa wá kí lẹ́tẹ̀ ṣe báyìí torí ọlọ́run kí ló ṣe mí báyìí. ok ìyàwó ẹ ló pè mí ló fẹjọ́ ẹ sùn wọ́n ní ẹ̀ ń sanwó iléèwé ọmọ wọ́n ní gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́ ń ṣe ṣùgbọ́n wọ́n lẹ̀ kì í wálé kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ nìyẹn ìyàwó mi ni mo kì í wálé mo ṣe mo ṣe ojúṣe mi nulẹ̀ hmm. kí ló kàn pẹ̀lú gbogbo yẹn ìyàwó mi onítẹ́sọ́ra mi gbogbo owó iṣẹ́ tí mo ṣe ìyàwó mi mo kó gbẹ fún kò sọ́wọ́n tó lè wọlé lẹ́bí wí ẹ̀ ìyàwó mi ló ń gbà ṣọlẹ́ bí ń pa òun ni kí má lọ lé five months ìyàwó mi mọ̀ ó tẹ lọ́rùn bẹ́ẹ̀ ẹ wá ah. ah, ah. yọ níkẹ́rì ọ̀rẹ́ mi rèé níbo lẹ ti pàdé kí ni fọ́tò ẹ̀ wá fọ́tò ẹ mú kí ni wá jáde níkẹ́ gbọdọ̀ ti family mọ̀ níkẹ́ ṣe mọ́mí àbí níkẹ́ ni. sórí níkẹ́ tó wà lọ́dúnwọ̀ ẹ̀ ọjà kan náà lèmi àti ẹ̀gbọ́n ta tí n bá lọ sí Dubai tọ́wọ́ mi ò bá pé òun ló ń yá mi lówó kù aláàánú mi gidi leléyìí ọmọ dáadáa ní níkẹ́ kí ló wá dọ́wọ́ ẹ̀ ẹ́ ni fọ́tò ẹ̀ wá dọ́wọ́ ẹ̀. kí ló kàn pẹ̀lú mọ́tẹ́ sọ́yà àǹtí ọ̀rẹ́ yín ni ẹ lọ́rajà ń Dubai ó fún yín lówó ẹ̀ fún lówó ṣé mi ló fún lówó ni ṣé kúlẹ̀ ló fún lówó ah. kí ni tẹ́ máa sọ̀rẹ́ yín. ọmọ dáadáa ni níkẹ́ olóore mi olóore ẹni níkẹ́ jẹ́ kí n sọ fún ẹ èmi àti ẹjọ́ máa ń lọ sílé ẹ tó bá délé ẹ ó máa ń fúyàwó ẹ lówó á fáwọn ọmọ ẹ lówó ó tún ra oúnjẹ sínú ilé ẹ ìyẹn níkẹ́ tó ń wò yìí tún wá gbọ́ tuntun ṣé orí níkẹ́ yìí èèkàn ńlá ni nínú fámìlì ẹ̀ tí gbogbo wọn ń bomi rin ni òun ló ń tọ́jú ọkọ ẹ̀ ó ra aṣọ sọ́kọ ẹ̀ lọ́rùn ó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ gbogbo lé wọn ó ń tọ́jú ẹ̀ kó láwọn ọmọ dáadáa lọmọ yìí. àti mi tí ló tó ge jẹ mi ò lè jẹ náà fàánì ní tèmi wo yìí because eléyìí tẹ́ ń wo yìí mo ti gbowó ẹ̀mí ẹ̀ eléyìí tó lówó tó lè fi mọ́ ọkọ ẹ̀ yes eléyìí lówó kò fi mọ́ ọkọ ẹ̀ nǹkan tó ń ṣe fún orú wọn ni máa ṣe fún. ah kò ní. mo ti gbowó ẹ̀mí ẹ̀ gbowó ìwà yìí ṣẹ́rí lè tẹ́ wo wò yìí ó ti jẹ̀bi kù. Ah. gbèsè dé. ìgbèsè bò. kúlẹ̀. ẹ gbé báàgì ẹ gbé báàgì ẹ gbé báàgì jàre. Ah, kúlẹ̀ sí àánú mi má pàdé ẹ má pàdé kẹ. Ah, má pàdé kẹ ẹ jọ ẹ jọ ẹ má pàdé kẹ aláàánú mi ní ní kẹ. àti mi ẹni sùn ló máa balẹ̀ ṣẹ́rí lè tẹ́ ń yìí. ṣe má ti dìbò iṣẹ́ ìwà ìwọ pa fún ọmọ yìí àgbé owó yẹn bàbá bíi èsì ti mú un náà. Ah! owó bó ṣe ń wọlé kẹyẹ kò ní one naira lọ́wọ́ gbogbo owó tó fi tajà pátápátá ọwọ́ mi ló wà ìgbà tí nìkan sọ fún mi nígbà ìwọ̀n mọ́ bó ṣe ń sọ nínú wọn lóko ni mo ní kó lọ gbé wá. ẹ fara balẹ̀. pẹ̀lú ìgbàlọ́ máa ṣe sọ̀rọ̀ yìí sí ìwé ìwà yìí sí ẹ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé wọ́n bá gbéṣẹ́ fún wa a gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí because iṣẹ́ wa kò jíjẹ́ téèyàn lè gbà kó má ṣe bẹ̀tẹ̀ ilé yóò ti fún mi lówó ẹ̀mí ilé ìwà yìí bẹ̀tẹ̀ ó ṣe promise pé tó bá ti lè jẹṣẹ́ bá ti pa bá ti gbowó yẹn báyìí kó wọn fún mi ní pàṣẹ kéètì tèmi nù bẹ̀tẹ̀ mọ́tẹ́ tó ṣẹlẹ̀ ń sìn pé ah má bàa pa ọmọ yìí sọ wẹ́n máa lọ gbóṣẹ́ ìfẹ́ lórí nǹkan. báwo ni mo mọ̀ ọ́n lọ́sí. Ah, kí lè fẹ́ ṣe sí. máa wọ ọdún ẹgbójú ẹ wá máa lọ́dẹ wá wọ. ẹ ó ah, à ah. ẹ máa lọ lé à. àwọn ọdẹ àwọn ìsàlẹ̀ gbọ́bẹ. Ah, ah, ah, mo fi inú ẹnu mo ti jẹ́wọ́. olórí ẹbí o ẹ wo olórí ẹbí ẹ bá jẹ́ fi bí mo ṣe jẹ́ kí n hàn kí ní burúkú yìí kí n jẹ́ ọmọ orí èèyàn tí mo jẹ́ kí n fi náà máa lé kí n fi náà máa lọ́kọ̀ọ́. ṣe sùúrù olórí ẹbí àwọn agídíwá ilé òbí bí ṣe ń wò bí ajá báńkì. èṣù náà ni ó ti ọ̀pá ló ti. sọ́kọ́ mi mo ní kó sọ́kọ́ mi sọ́kọ́ mi mo ní kó sọ́kọ́ mi mo ní sọ́kọ́ mi. tó tó tó tó padà padà. ẹ mà ní sùúrù mayoka. mayoka o má gbà lóka sí àyàn. ọwọ́ tó ti bà kó mayoka o. ẹjọ́ lọ lóka. mo lè mo lè pàkí ní ká lọ́sí tó tó. dókò dókò dókò dókò mayoka. Ah! Ah! bàbá olórí ẹbí kí lẹ tí ì gbọ́ àbí kí lẹ tí ì rí gan-an ẹ bá mi béèrè lọ́wọ́ Adénìkan yìí ẹ bá mi bí léèrè wípé gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe yùngbà tí wọ́n jọ ń ṣe yàlà nígbà tówó wà tó ń kówó fún ẹ bí léèrè pé àwọn ọ̀rẹ́ yẹn dànsí. kankan nínú wọn bó mo ti ẹ pé kan nínú wọn pé kó wá rọ mi lọ́wọ́ kó yá mi lọ́wọ́ kí mi rajà sínú ṣọ́ọ̀bù mi tí olófin mi yẹn tó jáde lọ tó wò lówó. tọ́ǹpì lọ́wọ́ epo ni ọmọ ìdìbò láyé ìbánilá láyé kan ìbánilá bẹ́ẹ̀ ni olórí ẹ̀ ṣé mo àgbékalẹ̀ mi nìkan ẹ ti ẹ̀ wá wo eléyìí eléyìí tó bèrè ẹ̀ lọ́kọ̀ fún tó bá máa ṣòwò báwo nígbà kan wá ní òbí ìbímọ fún ni òbí ọmọ àpá bẹ́ẹ̀ ní àkókò tá a wá wà yìí gangan kan torí èmi ṣé ọkùnrin gangan báyìí obìnrin bímọ fún kò bímọ fún tó ní kọkùnrin ọmọ àpàrà yìí àbí kò ìpalá àpàṣà yóò àṣejọ ògùn màdà orí tó kà báyìí tó ṣe ọgọ ọlọ́pàá tààrà kó lọ lè mú ọlọ́pàá wá ìhà yín lọ́lọ́pàá ó ti mú torí kò lè lọ. kí ló bù mí ṣe tí ó lóun ọ̀fà àárọ̀ tó. mo jẹ́rìí ẹ. Ah, bó bá ti lé ẹ bá ti lọ yá ó ti yá mi nù. kódà bẹ́ẹ̀ bá ní nǹkan mi tí wọ́n mú lẹ́yìn ọlọ́pàá wọ́n fi mú kíní kúkú mọ́jú kẹta kan ta. bàbá olórí ẹbí ẹ ná sùúrù sí i nǹkan tí òun ti mú báyìí. ẹ ìmú tí ó mú ah. òrùn ké ń ta àwọn asẹ́wọ́n ké ń lé wọ́n ní kọ́ panu mọ́ ìyá ènìyàn fílẹ̀ mu tí ó mú. nǹkan tí ó mú ti mú. àwọn bá wọn ṣe rí nígbà tí ọkọ Adénìkẹ́ tó fúngun mọ́ Adénìkẹ́ nínú ilé tó ní kó gbowó wa kó gbowó wa Adénìkẹ́ sá wa bá mi ó ní kí n gbowó wa ṣùgbọ́n nítorí ikú tó ń rá bàbà lórí Adénìkẹ́ tí mo fẹ́ yẹ̀ kúrò mo dìnáì fún Adénìkẹ́ pé kò gbowó fún mi. mo lẹ́mìí mi ń tàn mí olórí ẹbí. kókó ọbẹ̀ òun ni wípé ọkọ Adénìkẹ́ ó ti fẹ́ yàwó kan síta òun ló ṣe fẹ́ gbowó lọ́wọ́ Adénìkẹ́ kó lè sá lọ síbẹ̀ nígbà tí òrówó gbà tí ìyẹn bẹ̀rẹ̀ sí ní gbógun tì í ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pa ọmọkùnrin yìí ti lọ fi ayákilà wọ́n ti lọ pa ọmọbìnrin yẹn mọ́lẹ̀. Ah. ẹ rí bí wò bí báńkì ah, ẹ̀wọ̀n ló kù sí. mà níkà o ọmọkùnrin yìí ló ṣe tó tó yìí. Ah. àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ yìí wọ́n ti lọ ọlọ́pàá ọlọ́pàá wà ń ta tó fẹ́ gbé. ọ̀pá ó ti tìrì yàn gidi pa bẹ́ẹ̀yàn bá rí ọtí ọ̀sà àṣùgbì àdáhùn tó. nítorí náà bàbá olórí ẹbí ẹ bá mi sọ fún Adénìkẹ́ gidigidi kó má gbowó sílé mọ́ àwọn ará oko gan wọn ti gbọ́n báǹkì ní gbogbo wọn ń lò kó má gbowó sílé mọ́ nítorí náà èní eléyìí èmi àti Adénìkẹ́ àjọ máa lọ sí báǹkì ni a lọ open account máa transfer owó ẹ̀ sínú àkáǹtì ẹ̀ torí ti wá kíyà má bàa jẹ wá òun náà ṣe ṣe ATM pé ká máa lò ó anytime tá a bá ti nídìí owó wa tá a bá ti fi sẹ́nu machine a máa gbowó wa jáde. ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ àlọ́mọgbọ́mọkùnrin tàbẹ́ńlé àbẹ́ ìṣòfò ilé ìwà ìṣòfò ọ̀wẹ́ òní ṣàbùsí ọ̀gbọ́n tó ń gbowó pamọ́ sílé àwọn tá a járúgbó yìí gan-an etí ẹ̀ fún bẹ lọ́wọ́ wa n bá bẹ́ẹ̀ lówó báyìí lè gbà àbí ọ̀tá mi kó pamọ́ sí láì sáré fún àrí rí ẹ bí o. ṣé ìgbẹ́ yẹn ló máa kú ẹ lọ bí ẹ rí láì. Súnmọ́ì súnmọ́ì tó ẹ láti wọlé tó bá ti sún sẹ́yìn tó wá gba olóka. Ah. Súnmọ́ì. Ọba àlejò gbogbo jẹ. Mú ìdán mú ọ̀daràn sọ fún wọn náà mi ò mọ nǹkan kan pa gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí yẹmi kò dẹ̀ ní yẹ fún nǹkan tó sọ yẹn owó ọmọ kankan pa nǹkan tó sọ yìí ìwọ tẹ pé o lè payá ẹ̀ torí owó eh, eh, eh, sókè sókè ìwọ òun ló ní ká lọ payàwó òun ṣé àwọn kọ́ńtà náà ń ṣe ni òbí èmi ò fọ́ fọ́lọ́pàá ẹrú òbí èmi wọ́n lè wà ẹ̀kọ́ pọ̀ jù báyìí lọ èmi ò fọ́ fún wọn. mi ò fọ́ fún wọn náà. mi ò ní mọ́tò fẹ́ da èmi ò fọ́ mi ò lè ṣe bá lọ́dọ̀ ṣe máa dé láti ẹ̀mú jẹ́ dé ni Move! mú àjọ máa ṣe mí àjọ lọ gbọ́dọ̀ ọ̀gá ẹni sùn ẹni sùn. ti là mí. ọ̀nà àti jẹun mi. ọ̀nà àti gòkè mi. má fi lè yàn burúkú lọ́wọ́ o. ènìyàn ò dá wọ́n sọ́sọ́ mi o. ènìyàn ò dá. mo fi jẹ́nìyàn nílé ayé mi o. ọwọ́ epo lọ́mọ aráyé ń bá nílá. ọwọ́ epo lọ́mọ aráyé ń bá nílá o. wọ́n kì í bá nílá tẹ̀jẹ̀ rárá o. ọwọ́ epo lọ́mọ aráyé ń bá nílá. báyé báyé o kò rọra. I am, àgbáyé.